bọ́dà dèrúà àti fob ìgbà tí mo ti dé nìyí wọn ò pamọ́ mi àgbáyọ bẹ́ẹ̀ lọ pàwọ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ lóṣù tó kọjá ẹ láyé tòrò láyé tòrò ẹ ti gbọ́ gbogbo tó ṣẹlẹ̀. a gbọ́ àti gbọ́ bọ́tà. tọ́jú ọ̀pọ̀ sí i tọ́jú ọ̀pọ̀ sí i ọlọ́run ló. wọ́n ti gbé lára wọn àtúntò gbé wọn sí ilé <laughs> ṣẹ̀pọ̀ wọn eh, ibi tí iṣẹ́ custom fi jù ní pé a ní agbára láti ṣiṣẹ́ ọlọ́pàá hmm. ọlọ́pàá ò lè ṣiṣẹ́ títí let me turn it to English I have the power. gbogbo wọn tá à ń kó yẹn àwa là lọ kó wọn fúnra wa ọdẹ ìgbàjọjọ tó bá ní kọ́ ọmọ lọ ẹfẹ́ papọ̀ tó ló kọ́ sọ̀rọ̀ ìyẹn wà ní wọlé ẹjọ́ ṣùgbọ́n tèmi ti ṣe ibi tí ó yẹ kí